أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب من يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنا سأقول لكم الله وبركاته à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùsìkẹ́ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìfẹ́ ọlọ́run kọ́ bá nábì ní àtàwọn ará ní rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ̀rẹ̀ wọn bá kúsànú àwa náà pẹ̀lú wa láyàtàlù kìyàmà ìtura wa káàbọ̀ sórí ètò àgbóyé islam èyí tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam fi yá ipé ma yóò lè wá ọbí khayran ní ìfàkẹ́ òfin dín ẹni tí wọ́n fẹ́ fi dáadáa ló fún ní àgbóyé ẹ̀sìn ọlọ́ọ̀bà ń bẹ̀ sánú ọmọ sáà fara àgbóyé ẹ̀sìn ọlọ́ọ̀bà kíra tá ń ń ṣe ìfọ́nìtọ́nà lórí ìtìjọ́ ní bàbá wa abdulrazak ibn abdulmuslim albadar káńpé ní síkìlù àdìlíyà wal askar àgbóyé nípa àdúrà ti ṣe àti sinẹ́tì ọlọ́run báyìí sàlàyé fún wa pé ṣe ìtọ́nà ọ̀tá wa ní gbogbo ọ̀nà tí fi súnmọ́ ènìyàn nù ní máa wá eré lọ́fọ̀ọ́rẹ́ pé níbi ọ̀rọ̀ àdúrà ti ṣe àti ìsinẹ́tì ọlọ́run ìṣètọ́n ti yọ sọ́run ìpá ọlọ́run ọ̀kádùn ọlọ́run ọ̀kádùn ìyàwó yóò ti máa sọnù fún onímọ̀ bóyá káwọn ti tàdúrà náà fún òní mọ gbọ́ yìí káwọn ṣe ìrántí ọlọ́run ọba náà ilé ni tí a ń sàlàyé fún wa lọ́wọ́ pàápàá jùlọ ọ̀rọ̀ afáwa Ibn Qayyim rahimahullah bí wá pé ìrántí ọlọ́run ọba àbí àdúrà ṣíṣe ọjà bí ìsọ́kan ni fi sọ ẹrú ẹ̀ máa fi là kọ́kọ́ lọ́dọ̀ lẹ́yìn náà àtàrọ̀ nípa ọ̀rọ̀ anábì kí sáà tàbí Yahya nípa nǹkan márùn-ún tó lọ́n pa wọ́n láṣẹ ìṣọ́nà bani Israel afáwa ní fahadà al-hadith mustamila ala fadilatin azimatin lizikir àwọn hadith àkàyí ó fi ṣe wa ń pa tó èèyàn tí ọlọ́wọ́ ọba tá a bá ń ṣe lọ́pọ̀lọpọ̀ ìmọ̀ léṣe tán jìnà bí ó léṣe tán jìnà tí ọba gbogbo àìsàn kúkú tó ọ̀tọ̀ ni òye ń di èmi lórí máa láyà lọ́rẹ̀ wà á ná ọmọ sáàbì mccain ọdún mccain ó wà gẹ́gẹ́ bí àìpẹ́ ọgbà ńlá ẹrú gọ sínú ẹ iṣẹ́ tí ilé fi wá pé alẹ́bí yá àrùn tó rà á ti bí lọ́dúnrún ẹ̀kẹ́ yọ ẹ̀rú ọ̀lára rẹ̀ lórí ọ̀tá yìí tí láàbí èèyàn lè dánà lọ́gbà rẹ̀ láyé àdó àdó ẹ̀lẹ́sẹ̀ òmìnira adọ́nà àdówò lọ́gbọ́d ìlàbí èèyàn lè dá lọ́wọ́ ọ̀tá burúkú yìí àyàbí pẹ̀lú àti ọ̀lá ńlá ni eléyìí fún fún mi nípa ìsìnrántí ọlọ́wọ́ bá ولهذا يقول ابن القيم رحمه الله أتى ابن القيم رحمه الله أنت وصفه يقولي فلو لم يكن في ذكر إلا عادي قصد واهلا لكان حقيقا لعضي أن يفكر لسانه ألا لا لسانه من ذكر الله تعالى

bíi káńsà lọ́jẹ́ nínú nínú ọkàn ọmọ ènìyàn bẹ́ẹ̀ pé ọ̀sán iná sáà wọ́n bá sára wọ́n sọ̀rọ̀ sàkè iná dókòrò lọ́wọ́ ó kánàsà ní ẹ̀bá tí wàá gbé yàn níwájú tí wàá gbé wájú búra tí kò ní pa kí ìṣẹ̀lẹ̀ tọ́lọ̀ ọba bẹ́ẹ̀ ni ṣètọ́nù tí mo ṣe kí ni ìmọ̀ kó abúlé sínú ọkàn rẹ̀ òun náà bá máa ṣe ìmọ̀ sí lọ kana ta ifama wọ́n ti rántí ọlọ́ba àtúntò ní òdìrá ìlú mà ìrántí ọlọ́ba òun náà ni oògùn tí èèyàn máa fi gbà lọ́wọ́ ṣètọ́n ọlọ́ba bó ti gbà wá kú lọ ṣètọ́n ọlọ́ba àtàwọn sára ìfún wa pé àwọn àǹfààní tó pọ̀ ní ń bẹ fún kí èèyàn máa ṣèrántí ọlọ́ba àwọn àǹfààní tó pọ̀ ní ń bẹ fún kí èèyàn máa ṣèrántí ọlọ́ba àti wájú àbúgbàgbé ọlọ́run fi wá pé الذين آمنوا تطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب سورة الرعد آية 98 إن الذين آمنوا سيلانا تمضوا بابون دو àwọn tó bá lódòdó ma ẹni kọlọ bí hom bí zikiri lọ́wọ́ ó máa jẹ́ kí ọkàn wọn balẹ̀ ọkàn wọn máa ní tìkínà ní máa ní tàbílẹ̀tì pẹ̀lú kí ni pẹ̀lú sí ìrántí wọn balẹ̀ wọ́n ni ẹgbẹ́ o ara bisikirila kìí ti bi owó dákúrò owó jọ kiri kí máa jọ kápíkò ńlá eléyìí kúrò pọ̀ ìsọmọ fi bẹ̀rẹ̀ bisikirila ẹgbẹ́ ń sinmi tí ọlọ́wọ́ bá dáadáa ìsìnmá inú kúrò bẹ́ lọ́kàn rẹ̀ ó fi balẹ̀ lọ́kàn rẹ̀ ó fi balẹ̀ ló mọ́tà àfọkàn abalẹ̀ ọlọ́ọ̀bà gbogbo owó ẹ̀gbẹ́ ti wá dọ̀rọ̀ ẹ̀rọ lórí títí di ọ̀nà mọ́ra lọ́wọ́ ẹ̀yìn àti ní abẹ́rẹ́ kọ́ńtùkọ́ńtù alága lọ́nkú sórí sílì ní wọn mú sáwọn kò sí mọ́ títí lọ́ọ́ gbé kalẹ̀ ẹ̀fọ́lá gbé kalẹ̀ ní ẹ̀pọ̀ títí dùn wọ́n fi kọ̀rẹ́ aṣẹ́ wọ́n gbé lọ́wọ́ èyí kẹ́lẹ́ ẹ̀kọ́ yẹn tó kàn lówó bí wọ́n ti bọ̀ ọ̀nà mọ́ra lọ ẹlẹ́mí ò dùn àwọn ọmọ ọ̀rọ̀ dọ̀rọ̀ mọ́ra lọ́wọ́ ẹlẹ́mí ò ní kò ìpò ebù ká gáárá fún mọ́kùn dùkù yìí ọkọ̀ ọ̀bẹ̀lẹ̀ mẹ́ta ẹni tí àwọn lè gbé òun mọ́ ẹ̀rọ àdáyé àti ìtú ìtàn abalẹ̀ náà nìkan máa tẹ̀lé ìtàn ọlọ́ọ̀bà ẹ máa gbàgbé o nínú ìrántí ọlọ́ọ̀bà àgbà ní kírun ìkírun lọ́wọ́ ní fàákìmí sọ́láta lè zikiri ẹ máa rántí mi gba pípẹ́ ẹ máa gbìrò dúró àti rọ̀wá ẹ máa kí lásìkò ẹ máa kí lásìkò kí màrún náà kí ọ̀pọ̀lọpọ̀ nìkan kírun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́fàá táwọn àgbà fẹ́ pé àmùsọ̀lù náà kìí والمقيمون قليل àwọn tí wọ́n ń kírun pọ̀ lóòótọ́ àbáwọn tó ń bínú dúró tó nǹkan ọmọ ìyá mi lókun lóbìnrin kó tó wà náà tó ń bínú dúró láti ti fi Iran Allahu Akbar láti sálámù ọmọ tó wí bẹ̀rẹ̀ láti lọ mẹ́rin kó dọ̀la bẹ̀rẹ̀ láti lọ kó mọ àwọn àgbẹ̀ Allahu Akbar àdúrà tó ṣe nínú ètò simple الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا إنها الدعاء ما في البرهن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين kuma tsawon ya ce قوية قوية ya fi fatiha dada gbogbo fitina bidya sun bọ́ọ̀sẹ̀lẹ̀ mọ́ ayé tí bọ́ọ̀lù ń sọ̀rọ̀ ayé pé òǹkùlọ́rọ̀ ẹgbẹ́ òun làwọn ti ti fúláàtì àti níbi ṣe é pé táyà níbi ní sùkùn fúláàtì à mẹ́ta àtààbọ̀ ní sọ́ọ̀ba ọlọ́wọ́ bá ní mẹ́ta àtààbọ̀ ní sùkùn mi. ó ní wa ẹ̀rọ ní ìyá kan abdúgbò ìyá kan sàbí bọ́lá mi bá ti wọn ní bọ́lá mi lọ́wọ́ bá dà wọn. ìyá mi ní sùkùn mọ́jẹ̀ mi ẹ̀sẹ̀ ìwọ́n tó wá ń pè aláwọ̀ tuntun kìí sọ́wọ́n ló fi màláìka ló pè ó ti sọnù tí àwọn àdúgbò náà ló pè ó ti sọnù gbèdé tí wò ní ìkan ìdí àfáà wa ìbọn fà á táwọn ẹni rí sọmọ ayé kíkà gbìyànjú láti gbọ́ ìsìláàmù yìí ká lè ba àwọn nínú àwọn tọ́lọ̀ ń fi dáadáa báwa rí pé kò sí lórí irun kò sí àyè kan lórí irun tí à ní nǹkan táwọn ń bẹ̀ kò sí àyè kan tó bá wà lórí dúró á máa dukɔfɔlɔba anyɔlɔba afɛnfɔlɔba atɔlɔtɔfɛ akisuma kubaw kɔwalɔlusi adiroku alisubi hana rabi alazim anyɔlɔba adiroku sabi alahu liman amida ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه قال في السجود ان انت وينه سبحان ربي الاعلى قال السجود بيجي من وينه gbogbo eléyìí àìsí ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ ọ̀bàlẹ̀ gbogbo mùsùlùmí lọ́kùnrin wa lóbìnrin wa ti mọ̀túnmá rẹ̀ ní sílẹ̀ kan ó ti gbẹ̀lá o ìbẹ̀rẹ̀ wà fà sún náà kọ́ ọ̀rọ̀ bá ti fa ọ̀sán ni wà kọ́ ní kọ́ máa kọ́ ẹlẹ́sìn kí àwọn kàkà ó fún mi akọ́ra yín jọ èyí tí ń tì ẹ máa dáwọ́ wá ń ta màmú tó ń sùn wà fà sọ fún mi kọ́ ẹlẹ́sìn ẹ máa kọ́ máa kọ́ ẹlẹ́sìn kí wọ́n á láta ikọ̀ ìgbà nígbà tó ti ní ọgbọ́n ògbé agídí òsì rán agídí òsì rán ìsìlẹ̀ àmọ́ ẹ̀sìn ní wọ́n ń jẹ́ ní ìfẹ́ àti Muhammad sallallahu alaihi wasallam ó wà máa fi àti arákùnrin kan wá kí wọn arákùnrin yẹn kí wọn tán ó fọlá mọ̀sán ìyá níbi ní ọwọ́ alaikum salam ó yà lọ́ọ̀lì kí wọn èyí tó kí èyí tẹ̀ wọn. arákùnrin yẹn kọ̀ọ̀lá náà kọ́ wá sálámà níbi ní ọwọ́ alaikum salam kó dà kọ́kọ́ ما wọn èyí tó kí tẹ̀ wọn. nígbà alẹ́kìta níbi ní kọ́kọ́ tó àti yẹn máa fún bá ti máa kírun ni àti yẹn máa kọ́ bá ti máa kírun ni ó bọ́ ẹni kankan wa àwọn àǹfààní tó wá pọ̀ kí n bẹ́ẹ̀ bí kí n máa ti bẹ́ẹ̀ tọ́lọ́wọ́ bá inú ẹ̀ náà ni kí n máa fi kúrán kí n máa fi kúrán ní gbogbo gbà kúrán tó tún kéyìn náà kó túmọ̀ tún rẹ̀ kó túmọ̀ tún rẹ̀ ó ní wa kúrán tó kéyìn náà kó túmọ̀ rẹ̀ tọ́lọ́ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní subhanahu wa ta'ala ọlọ́run bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni ọmọ tí bí ọlọ́run bá ń sọ ìtura fi kò ṣe kòrìkò ṣe ìtura fi kò jìnnà sí kòrìkò jìnnà sí kò lè bá wa nú àwọn tí wọ́n pàṣẹ gbẹ́m tàwa ṣe láti ayé tàwa yìí ilé ẹja wa wa sì dánú lé o exam hall gbogbo ilé ayé lọ́dọ̀ ọlọ́ọ̀ba exam hall àwọn tá a ti gbàgbà tá a mọ̀ níta ìsinmi kọ́ńtà àwa ni candidate ti sinmi lọ́wọ́ àwọn àkọ́ńtà lọ́wọ́ àti pẹ̀sì up down ọ̀parí nù nígbà ní ẹrù nù ìtọ́lẹ̀ gba rìsọ́ọ̀tì nù sàárè ṣíṣe wa ìtọ́lẹ̀ gba rìsọ́ọ̀tì nù sàárè ẹbí dáadáa ni wọ́n náà yóò rí dáadáa nù sàárè náà jáde dáadáa àwọn ẹbí lè máa sunkún àwọn ọmọ lè máa sunkún àmọ́ òun ti á inú ayọ̀ ló wà yìí láti owó ti kí lọ́dún kó wọn máa bá lùsọ̀rọ̀ tó ń gbádùn nù sàárè. wọ́n fa kíkan náà àwọn yẹrẹ kíkan máa yá mi gbìyànjú mọ́tò òṣùpọ̀ ilé ayé àsùnkún wáyé ni àwọn ẹbí àwọn ọ̀rẹ́ àwọn ìdíkan wọ́n ń pẹ̀ sí ìbọ̀ ọmọ tuntun àyíjọ ayé wọ́n ti gbẹ̀ngẹ̀ ẹ̀ẹ́ wá sí ń pàṣípayọ tó bá ń lọ ọmọ ara ẹ̀rìn lọ́dún káwọn ìbímọ wa sọkún àmọ́tò gbogbo ọ̀la sọkún wáyé káwọn ẹbí wá ń yọ lónìí ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n sọkún àlùkẹ́yàmù ọ̀pọ̀lọpọ̀ ní sọkún bí kò fi kọ̀rẹ́tì ọlọ́wọ́n máa kawai yayi ya kawajiku kawajiku min duniya ta'amun wa sharabun wa manamun wa idza fa'ada hadha fa ala dunya salamun yóò tiẹ̀ ilé ayé kákẹ́ jẹ kámú ìpínlẹ̀ kọ́mù sọ́wà náà wá ti ní ilé ayé ti parí ní ara oúnjẹ ayé wà fún yóò wàlá àti ilé ayé ìdúrí ká máa jẹun à ń jẹun kálùbà wà láyé àhẹ́ àti ilé ni ó wa àmà sínú ọba ìlú pé à ń jẹun yẹn à ń mu yẹn à ń sùn yẹn à ń gbó ẹ̀ àmà sínú sínú ọba bẹ́ẹ̀ ìlú ògùn ọlọ́ba àwọn náà tí wọ́n là láyà tá lùkì àmà ọdún àkùnkànù kẹrin ṣẹ́kù islam ní sẹ́mi àràhìmọ̀wòlá ó ti dá sọ̀rọ̀ yìí ó ní àjíkò lùkàlùbí máa ní ìrántí ọlọ́ọ̀ba fún ọkàn ó dàbí omi lára ẹja ni omi abẹ́rẹ́ ẹja ni ọba fún mi ọparí nù ọparí gbèsè ayé mi bẹ́ẹ̀ ni mùsùlùmí bá ń ṣe rẹ tó bá wà láyé tó bá ti rántí ọlọ́ọ̀ba kárí ẹ̀ tó ti gbógun mi. kẹ́yìn fẹ̀yẹ̀ kúrò hàlù sí ìgbà fara tó gbà bó ló ti rí fún ẹja tó bá yọ kó nù mi wọ́n gbé da kó nù mi wọ́n ti sọ́lẹ̀ lásán kí wọ́n ti lórí ìjọba ní ìlérí. ó ní yẹ wa bẹ́ẹ̀ ni ọkàn. tí ọkọ̀ ti wà nígbà tí wọ́n ti rántí náà bá ọ́ nígbà ìgbà tí ìlú tí ti isuna dára rẹ̀ ni omi tẹ́lẹ̀ yẹn dàbí ìlú wa máa omi tẹ́lẹ̀ yẹn wọ́n mọ̀ yẹn kú mi kú sí ìrántí náà tó ń bìtà yẹn kọ̀ọ̀kan wa ìrántí náà ìṣúná lọ́pọ̀lọpọ̀ àdúgbò bá sallallahu alayhi wa sallam nínú hadith sinna abi orira gba wa radiyallahu anhu láàrin Bukhari àti Muslim قال عليه وسلم فيما يرويه عن ربي تبارك وتعالى حديث القدسي انتهى من بعد الله وبارك به من ذكرني في نفسه ذكرته في نفسي من ذكرك الله بقى من دونك في الله بقى الله لي معاك الحكي اللي كان من ذكرني في ملأ ذكرته في ملأ خير من ملأ منهم الناس اللي بنعوضه معاك اللي لو تبعد كيلو أنا بقول لك ما كده وعم بيوازي oṣù ah, wa yọlọ oṣù wa yọlọ bani ibi ní àrùlá yọ ọjọ́ ọwà kìí àkà ó di wa wàrà àwùjọ ti sùbẹ̀hánà wà lọ́kùnlọ́kọ̀ jẹ́jẹ́ àwùjọ jẹ́ ti bí wọ́n bá tí wọ́n bá tí wọ́n rántí rẹ̀ yóò dùn bẹ́ẹ̀ lọ́nà òjò fún ìdájọ́ àwọn ọmọ màláìkà ọlọ́wọ́ bá sọ̀rọ̀ mẹ́ta máa ti mẹ́ta wọ́lọ́ bá kan náà ni abdullahi masoud níbi ọlọ́wọ́ àdúgbò ní mọ́mọ́ ìtura bọ́lá tv ní ya òṣìṣàrù òṣìṣàrù ọgbọ́n ti mà nígbà tí wọ́n ṣe rántí ọ̀dọ̀ ọlọ́run ti nìyí tí wọ́n ní ọlọ́run kàkúrú ní àkùrùkù bọ́ṣkúrú rí wọ́n là ti kúrú ní ó ní máa ti rántí ọlọ́run ọba mọ̀kúlọ́ ọ̀rọ̀ kìlú àṣẹ máa rántí ọlọ́run ní gbogbo wa kọ́lọ́ máa rántí wa gbogbo wa kí ọba ọba wa ó kí wọ́n ti rántí ọlọ́run kọ̀ọ̀kìlú lẹ́yìn náà èyí mọ̀ alùlù bí ayé ìlera kò sí tí ìyẹ̀ wá kó ní ìwúta àbẹ̀ nàìjíríà lónìí ká ń pariwo lọ́tún ká ń pariwo lọ́sì ká ń pariwo lọ́ níwájú ká ń pariwo lẹ́yìn ní ọjà wa ó ọmọ ìlà dáàlì ká ń pariwo lọ́wọ́ ọba ká ń pariwo lọ́wọ́ ọba ọlọ́wọ́ bá kọ́ àìfún wa pé mọ̀ ní àárọ̀ bá àwọn zikiri kí ni fa iná la ọmọ àìsàn dáńkà nàbí ọlọ́wọ́ ní nígbà tí wọ́n kọ́ ọ̀kalẹ̀ nàìjíríà ní ìlú ọlọ́rọ̀ ni ìlú ọlọ́rọ̀ nàìjíríà jẹ́rọ tó gbẹ̀níyà jẹ́rọ tó wà ní OPEC ṣíṣe máa jẹ ọmọ akọ́jú wà ní OPEC ọ̀ọ́ ìkábàjẹ́ ara wa ìkábàjẹ́ ara wa ẹgbẹ́ abọ́rọ̀ tí nàìjíríà ẹgbẹ́ gbọ́dọ̀ mẹ́dúgùrì tó fi dẹ́kọ̀ láti fi dákọ̀ tó fi tó kò sí tó ti gbin àgbàdo ìlú láti fi dẹ́kọ̀ láti ìdílé ìkótó ìlú nàìjíríà kò tí ti gbé nǹkan àgbàdo tó ti lò kí ni wá fi àti ní ti àjọmọ̀ nàìjíríà ọmọ nàìjíríà ní ilé skul tí ó lè ṣe ìgbọ̀dọ̀ yunifásitì oṣù máa ń ṣáàfẹ̀ àṣírí títà ní ọ̀lẹ́ ṣe kí ni ó ti ṣiṣẹ́ o ó yẹ òṣìṣẹ́ títà máa ṣe títà rẹ̀ ṣé ìjìnlẹ̀ máa ṣe ìjìnlẹ̀ rẹ̀ títà máa ṣe ìjìnlẹ̀ rẹ̀ títà máa ṣe lọ́yà rẹ̀ títà máa ṣe sọ̀lẹ́yà rẹ̀ títà máa ṣe lọ ó jẹ́ wa náà nínú islam àti kákàdà àti ọlọ́wọ́ ọba alábìbìkiri lẹ́ẹ̀bí ìfúnma inú kọlọ́ọ̀bù ẹgbọ́n ìlú ẹ̀tọ́ ọlọ́ọ̀ba ìfọwọ́ bìbalẹ̀ ọlọ́ọ̀ba àmì nígbà kọkànlá láyà kárìkìyàmà ọlá kùránù kẹrìm ọlá aláìlẹ̀lá bí tí wọn bá tó wá máa ti fáwọn ẹrú mọ́sàn-án tí ọlọ́ọ̀ba kò واحد الدنا ولا باي بابايا ما قعدوا على حديث عدين بأنه مسند إمام أحمد شخوى الباني محمد بن الباني رحمه الله في حديث الصحيحوني قلي عن معاذ بن جبل رضي الله عنه من بعث سجابني بن معاذ بن جبل يقول إنه سجابة يقول ما في سبيت وما تحتاج يقول إنه معاذ بن جبل أمام بلد عنه وقعت عبيني قال رسول الله صلى الله عليه وسلم شو الله ما عمل بالعادمي عملا أنت له من عذاب الله من ذكر الله تعالى الله أكبر إمام أحمد بن إمام الباني رحمه الله الذي صاحبني ما عمل العدمي أما نجي على ما كوشي anja lahu tola tola min ababila ko bi ya lo ba subhanahu wa ta'ala ni zikrullahi ta'ala ko na tola ba lo ba se na tola ba ni do mo na ti ti chaka ko sele a pe ru kan subhanahu wa ta'ala ni irú àwọn gómìnà àjílé ní ọ̀pọ̀lọpọ̀ wádà ní ìdí pé ọ̀tọ̀ ní ìdí máa bí ìdẹ́rẹ̀kọ́ tó ti tó ti bá kúrò kọ́nà tán àti máa tọ́jú àfihàn wà di wàhálà tí lára abẹ̀ ní kọ̀kọ́ máa bẹ̀ náà tí mà sí gàdá sí i lára àwọn tí wọ́n ti gbára kò dúró dúró fún ọmọ àwọn àkọ́kọ́ máa fi títí títí wọnú lé wọn nù. bí wọ́n bá náà wọ́n ti sọ àwọn akọ́kọ́ yóò ní ògbé gọ́mẹ́ntà wọ́n máa bí ibi ara wọn yóò tún máa gbowó máa gbowó ìjọba. bẹ́ẹ̀ lọ́ba yìí ló náà kọ́lé ńlá ọkọ̀ àwọn yẹn wá lọ bẹ̀ àwọn yẹn wá lọ bẹ̀ àwọn yẹn wá ń kó ilé yìí pé á ilé ìmọ̀ ìyá yìí ilé ìmọ̀ ìyá yìí ọ̀kan náà ẹni eré náà wà fàgbà tó wá débẹ̀ wọ́n wá rí ilé yìí ọwọ́ wá bìkà sí ìdàdí rẹ̀ láwọn ìbá kúsùdọ̀ rẹ̀ wọ́n ní ẹ̀ sí ìmọ̀ ń palé ní àkọ́ nígbà àwọn tí wọ́n dá wá tó dà lórí ìdọ̀ àwọn dà lónìí ìdí wọn kú tọ́lọ̀ ń lọ́rọ̀ pé mùsàmúnà lẹ́rí na jáàbù sọ́kàrà bí wà ní àwọn máa gbé ní ìkúlẹ̀ ìdí wọn àwọn dà lónìí ẹ̀rọ ń sìnkú nípa tètè níjò níjò ní ìdí bẹ́ẹ̀ fẹ́ǹsì là yóò tó ẹni kò sí kókò bẹ́ẹ̀ lọ nígbà tí wọ́n kú tálíkà kú aláìní kú àwọn tó kó tíjà wọn lọ sí ọ̀rọ̀ tó kó ẹ máa bá kú ọmọ ìkéhe ìgbé àwọn ẹ̀sẹ̀ wá ó tọ́ màá ní ó tọ́ màá ní owó wá màá ní bí àwùjọ ìjọ yìí ti kú sàn inú ti bí ọba burúkú ìjọba burúkú ó ti bí ọmọ ìyẹn tó kọ́ ọ̀pọ̀ tọ̀rọ̀ ní gbogbo ọ̀gá ọ̀gá àtàkùnbà tó tọ̀rọ̀ ní ìgbà fún kí wọ́n àtìlẹ̀ nígbà tí bílẹ̀ ti súnmọ́ ẹ̀ bá ti àwọn súnmọ́ rẹ̀ lọ ẹ̀yìn ẹ̀fẹ́ gbọ̀ àfa alábàjá ń sọ̀rọ̀ tó gbogbo ìjọ wò rẹ̀ ẹ̀yẹ kan yóò lè challenge ẹ̀ ẹlẹ́muwa ẹlẹ́muwa bá mu dé ẹ̀jẹ̀ rẹ̀ yàtọ̀ ìdẹ̀rẹ̀ tí ẹ̀jẹ̀ rẹ̀ yóò wù ẹ̀jẹ̀ lápá ìmọ̀ abùkù ìjẹ̀ rẹ̀ ẹ̀ máa mú ìyá tí ń nù ẹni wọ́n ti bẹ̀rẹ̀ mu nǹkan ọmọ ìdíje rẹ̀ kí ẹ̀ bẹ̀rẹ̀ fi hù kò sì kú àkọ́nà ni màá gbé wà nítorí lónìí ìjọ́mì ọdún mẹ́ta rẹ̀ ó ní wọ́n ti bá ti dé bá wà ní ìwọ̀ ní النبي محمد صلى الله عليه وسلم دي ما نيو ذكر لا اله الا الله عظيم الحليم لا اله الا الله رب العرش العظيم لا اله الا الله رب السماوات ورب الارض ورب العرش الكريم هذا الذكر له الذكر له الذكر ti tọ́jú ìkàlẹ̀ ó ti tọ́jú ìdá ìdá tó ti toju ida ọba ọkùnrin ọya gba ọkùnrin ọkùnrin ó sì mú kúrò rẹ̀ nípa kíkọ̀ ni ìpínlẹ̀ báyìí nígbà tí ojú àfáàwà yìí pẹ̀lú ọba burúkú yìí ni wọ́n ti dẹ́nu àfáàwà tàbí àti aláhùnmá اجعل مكتبه علي بردا وسلاما علي كما جعلت نارا بردا وسلاما على ابراهيم الله اكبر انا فوق ذكر الله àbúrúta tí ba ikú kalẹ̀ sọ di ayọ̀ àti àlàáfíà fún mi bó ṣe sọ iná di ayọ̀ òtútù àti àlàáfíà fún mi Ibrahim ọba yẹn fún ìpàdé ah ní ọ̀rọ̀ ah mọ̀ báyìí ní ìsan ó ti dára wa ah wọ́n kò tì mí àwọn fún aláàfin yẹn ń tì mọ̀ kí sílùú tẹ̀lẹ̀ sílùú tẹ̀lẹ̀ ẹ ìgbà mọ́tò àti ìgbà dùn náà lòun ọmọ wa dùn náà lòun ti fi ẹ máa kọ́ ẹ̀bùn wá ẹ máa kọ́ ẹ̀bùn wá náà wọ́n yà bí o nípa ọlọ́run kó nípa ní wọ́n ti kọ́ ẹ̀kọ́ ẹ̀wù wọ́n bá kọ́bù fún àfà bẹ́ẹ̀ kó fi àfà lọ sí ilé àwọn tí wọ́n ń fi àfà lọ ni wọ́n ní àfà wọ́n sọ àti ìjọ mílíọ̀nù rẹ̀ fún wa tí bá pín àǹkà lọ sí fún ọ yìí o ti lé àwọn agbẹ́ ọlámú àwọn adé wọn mú ẹlẹ́gùn fún ibẹ̀ ni ìrántí ọlọ́ọ̀bá ni wọ́n sọ àǹkà lọ́ọ̀ ìjọba ọba ní kó kàkọ́ ọmọ àti ìjọba ọmọ yàrá nínú Islam wọ́n ti gbèdì gbẹmọ́ mi sẹ́rẹ́ mọ́ wọ́n ti kẹlẹ́ mọ́ wọ́n ti rántí ọlọ́ọ̀bà wọ̀ láàárọ̀ ọ̀tún ẹ̀ ọlọ́mọ ká sẹ́ni wọ̀kan ọlọ́ọ̀bà àtúnrọ̀ wá àwa tá ń gbọ́ wa àwa tá ń rí wa tọ́lọ́ọ̀bà ní ká máa rí wa ká ní pé a ti gbọ̀wọ́ ètò yìí kúmọ̀ dùn oṣù ti parí nù a ti sùn oṣù míì ẹgbẹ́ láti ẹni ọwọ́ jù àtọ́nlọ́mà ẹni wọ́n fi hàn wáyé ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ọlọ́ọ̀bà mọ́ta àtàwálẹ̀ sàrẹ̀ lọ́ba kó wá pẹ̀lú ọlọ́ọ̀bà nígbà jẹ́ kí wọ́n yẹ sẹ́rẹ̀ lọ́bà asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ẹ̀kọ́ tó bá tí ẹ bá fẹ́ sẹ́rẹ̀ lọ́wọ́ fún ṣẹ́ dáwà tàbí bọ́ọ̀ì wọn náà ní bíọ́ǹkì wa kọ́ táàkùn àwọn èèyàn ní Umar bin Khattab Islamic Center please phone one three four zero zero zero two nine four two lẹ́ẹ̀kan sí àwọn arábíṣẹ́ ńlọ kú sí ìtọ́jú lọ́wọ́ yìí lọ́wọ́ sàmálẹ̀ sàn rè mo kọ néèmù àkáǹtì náà ní Umar bin Khattab Islamic Center bank wa náà ní Keystone Keystone Bank ìtọ́jú wa náà ní one three four zero zero zero two nine four two ọlọ́wọ́ sàmálẹ̀ sàn rè gbèrègbèrè tí wọ́n fi yẹ wá dáhùn inṣàlá. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh nípa díkìlì kẹsàn tàbá rí ẹni tó ṣokúntọ̀ àti wọ àlọ́dá ní ilẹ̀ wá kójọ wọ́n ti àwọn àtìká àti àwọn náṣílà àwọn rí àpapọ̀ tó tàbọ̀ pé a ń tẹ́ ìṣe yìí kò bá mú àwọn tó fi pè náṣílà àti díkìlì láti ó kún fi àjọ wa lórí náṣílà àti díkìlì àti nàìjíríà tó ọlọ́run bá kó sàmẹ́rẹ̀ ọ̀kan ọlọ́run kọ́ yẹ kó January 4th kìí ṣe ọdún àwa mùsùlùmí ni alọ́dún tiwa muharram safar ìdíjà awọ rabiu sangele nítorí hijja ilé lọ́dún àwa mùsùlùmí ilé yìí nǹkan wọn ò ní ká kó àwájọ sí zikir à ń tọ́ bèlè ìtìsí tiwa lẹ́yìn náà ọdún yẹn gan kìí ṣe ọdún àwọn christians ni wọ́n fà láàfin àwọn christians púlọ̀pọ̀ bí àwọn deeper life bí àwọn jíwá witness ti bá wọn sí nínú mi dùn ọlọ́ọ̀bá àtàwọn dìbọn náà sábà tẹ̀lẹ́sàn rí wọ́n ti announcement pé àwọn òsì kúrò tó bà every year ẹ̀dẹ̀lẹ̀ wọn máa ń ṣàdúrà ìdàgò méjìlá òru ìdàgò àkọ́kọ́ òru nígbẹ́ after one ṣe ẹ̀bí after twelve káwọn ní ṣe new year wọn làwọn ò sí mọ́kú bí dáa ni ilé ìtìjáde kí ẹ̀ ń gbẹ̀ fún fún oṣù ọ̀bá mọ́ bí dáa kókó bẹ̀ àwọn kan ti mú yàn nígbà forty years wọ́n ti mú yàn January first tí wọ́n ní àmírù wọ́n ti mú ìbàlẹ́nu àwọn kí á lójijì forty years wọ́n mú yàn wọ́n ní wọ́n jẹ́ ìbàlẹ́nu rẹ̀ lọ́wọ́ táwọn jẹ́ máa tó jẹ́ kan rẹ̀ bí i announcement yẹn ní ìjọba máa ti bá pọ̀ àwọn ìṣọ̀kú bẹ̀ náà ọ̀láyà ti dájú gbogbo àyíkú lọ sí àti ìjà ọkùn mi ká dáwọ́ kú bẹ̀ níbi dájú ọlọ́run ní fi ìyà jẹ wọ́n tó gbóhùn yẹn náà sílà àpọ́lọ́run sì ní fi ìyà jẹ wọ́n tó gbóhùn sí dìkì àpọ́lọ́run fi ìyà jẹ wọ́n tó gbóhùn yàtọ̀ fún nàbẹ́ Muhammad ìbálẹ̀ kawo fún nọ́ọ̀r àyà àti tìkọ̀ wọ́n ti sọ yá àgbàlú lẹ́bí náà yọ̀ kan fún àmúrí an tusibu fitna ويصيبهم عذاب عليم àwọn tí wọ́n ya pàṣílù ìṣọ́lọ̀ ọ̀sẹ́lẹ̀ kí wọ́n fúrí ara wọn wọ́n fúrí ara wọn tí fi máa tẹ̀lé sí wọn sọ́kà máa jẹ wọn ó lè ṣíkà jẹun tó gbóyàn sí àmọ́ a ló ní kí máa kóra wọn lóru àbí láàárọ̀ jùmárì nígbà wọn ló àwọn oníkan tó kí ní oníkan wọ́n wá kan wa mùsùlùmí ọmọ tó dákùn dín ní kóm wọlé yẹ dín assalamu alaikum desbaratado.